صلى الله عليه وآله وسلم خليف إليس قال رسول الله أنا خليف في يوشن دني باب آه اليقين والتوكل على الله هو حديث الخامس عن جابر رضي الله عنه أنه غزا مع النبي صلى الله عليه وسلم قبل نجد فلما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه لما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه فأدركتهم القائلة في واد كثير كثير العداء فنزل رسول الله صلى الله عليه وسلم وتفرق الناس يستذلون للشجر ونزل رسول الله صلى الله عليه وسلم تات سمرة فعلق بها سيفه ونمنا نومه فإذا رسول الله صلى الله عليه وسلم يدعونا وإذا عنده أعرابي فقال إن هذا اخترط على سيفي وأنا نائم فاستيقظت وهو في يده صلتا قال من يمنعك مني قلت الله ثلاثا ولم يعقبه وجلس متفق عليه وفي رواية قال جابر كنا مع رسول الله صلى الله عليه وسلم بذات الرقاع فإذا أتينا على شجرة ظليلة تركناها لرسول الله صلى الله عليه وسلم فجاء رجل من المشركين سيف رسول الله صلى الله عليه وسلم معلق بالشجرة فاقترته فقال تخافني قال لا قال فمن يمنعك مني قال الله حديثي حديثي أو بجمع دادا هذا lọ́dọ̀ àwọn àfá kí lá hadithi náà hadithi arákùnrin kan tí ó dẹ́rù ó fẹ́ dẹ́rù bá ní sallallahu alaihi wasallam àmọ́ látara pé ẹ̀kọ́ tán fẹ́ ká kọ́ <clears throat> in tí ti ń bẹ̀rẹ̀ ànábì àti ẹ̀kọ́ tán sallallahu alaihi wasallam ti fẹ́ ká kọ́ ànábì wá gbé yọ gẹ́gẹ́ bí àdékọ́ṣe dáadáa wọ́n lákùn fi لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر أقجوا ريري أريكوش دادا أم بفوا لرى النبي صلى الله عليه وسلم يا نبي شيخ النبي صلى الله عليه وسلم إجا كان أفوى جابر رضي الله عنه أني أمون جابر إلى النبي صلى الله عليه وسلم أبو يسمي ọ̀nà méjì ni àwọn ṣe lọ jà bàtà àwọn àpàlà ń máa pàpàlà bàtà àwọn àpàlà wọn ń darí bọ̀ ànábì ń darí bọ̀ láti ojú ogun kọfàlà máa àhùn so jábìr náà òun náà àwọn ni so àwọn jọ darí ni ìtumọ̀ ẹ̀yìn fa àdọ̀rọ̀ká tó fún kọ ilẹ̀ fi wáàdùn kẹfẹ́ ìrìn ẹ̀zọ̀ àwọn àsìkò tọ́ńkẹ́ ni àlùkọ ilá òun ni àsìkò kọ ìlú là àsìkò wọn pé á ah, ó yẹ káwọn sùn ó yẹ káwọn sùn wọn ń pe oorun náà ní pẹ̀lúlà àwọn ilé ìbò ń pè ní ah, yẹ́sà ṣọ̀wọ́n náà ní oorun ọ̀sán sọ bíi àsìkò bíi lẹ́yìn zoro fún àpẹẹrẹ kí lọ rẹ̀ ṣùgbọ́n ìtàn tí ó fẹ́ rí júlóòrù láti ná fílà àtàwọn kan bẹ́ẹ̀ yóò lè rọ̀ lọ́rùn tọ́ wọ́n ní sọ àsìkò kọ̀ ìlú làwọn bá wọn tó wá dé bá wọn sí ibi tán wà báàlì kan wà ààyè tán wà àkẹsírì ẹ̀dọ̀ ẹni pé àwọn igi ń bẹ ń bẹ bọ́tí igi ẹlẹ́gùn òun ní ń bẹ méjì igi ẹlẹ́gùn òun ló wà méjì tọ́ fanátàrà ọ̀sán sọ́lá àríwá sọ́kà lórí nǹkan ọ̀gbọ̀n rẹ̀ ọ̀tọ̀fárọ́kọ̀ náà sùn fẹsẹ̀ vẹ̀lónà oníkálukú wọ́n lọ sí abẹ́ẹ̀gí wọ́n lọ ń abẹ́ẹ̀gí láti lè rẹ̀ fídẹ́ inú àwọn kan tí hadithi dákọ̀ sí ní bá ní hadithi pé kailula yẹ́sà nínú tẹ́ pé tàlẹ̀ mọ́ tá máa sùn ṣáàtì ara ọ lè di pípé dáadáa ìdí àwọn aṣẹ́ látàárọ̀ tó sọ̀rọ̀ sí fáà tí gbogbo ẹ̀ tí ò bá wá rẹ̀ tí wá dòru yóò kàn sùn ni yóò kàn sùn àmọ́ tẹ́yìn bá sùn kailula ẹ wá di ọlọ́run sùn lábẹ́ igi ونظر رسول الله صلى الله عليه وسلم تحت سمرة أنا بوا وما بوس عده اللي كنا تنقل اللي كنيو سمرة وإذا أوكي فعلق بها سيفه أنا بوا مونكم كم كم كم غوري إداري أنا بيش كو ibi kìíní pé tọ́ aṣálẹ̀ máa sùn pẹ̀lú nǹkan ogun gbàlẹ́ náà mọ̀tàásùn fàyídà rọ́sùn lọ́sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣúnà olùfẹ́rẹ́ tàásùn kan ó wà níbi ìdàgbọ́ tábí ń pè wà pé ìṣọ̀hábà ìṣọ̀hábà àmì tó wà tó jẹ́ kí ló ṣẹlẹ̀ wàyídà ìjẹ̀bù àárọ̀ bí yìí àbáyé pé kan ń bẹ lórí ànábì sallallahu alaihi wasallam lábá kan ń bẹ lórí ànábì sallallahu alaihi wasallam سولار واي اري وان سون تو سيلي لا ريو اتي لا مو كون مشوف يا تون بلان عربي ها اتي عربي عربي جن ون انت بولار بوا هما عربي لا بوكو بدوين اروكو ونن تن طيب اني wọ́n ìtàjú kan tára ìgbọ́ta àndọ́rà náà àwọn kan ní lárúbá oko kan ní ọ̀dọ̀ rẹ̀ ní kí ló ṣẹlẹ̀ arábí wọn náà rékùn tó ṣẹlẹ̀ àṣé láàrin táwọn ṣe sùn wá ń pẹ́ yẹn àti nǹkan ti ṣẹlẹ̀ kí ni kan nǹkan tà fẹ́ ìdìbò tára ìgbọ́n fi wá kún ọlẹ́kọ̀ọ́ sọ́lọ́ lọ́wọ́ àríwá ó lọ mú nǹkan obìnrin tí mo fi kọ́ ó mu wà á nana nígbà tí mo ń sùn lọ́wọ́ ó lọ mu kí ló ṣẹlẹ̀ pásítà ìkọ́sùtù wọn wú ọ̀fẹ́ yéé yìí tọ́lítàn mo bá jí nígbà tí mo jí mo bá rí pé nǹkan ogun yìí ó ti wà lọ́wọ́ rẹ̀ níta fi ti wà lọ́wọ́ rẹ̀ tọ́lítàn lẹ́yìn tó ti yọkù nínú kíni nínú àpò rẹ̀ ó ti yọ pé òun ó ní orí kọ́ọ̀rà ló bá ń bèèrè lọ́wọ́ mi pé máa ń yẹ mi náà ọkà mi nì ta ni ó bá ọ dà lónìí báyìí ta ló fẹ́ gbọ́ ọ dà lọ́wọ́ ọ̀nà báyìí tí wọ́n ṣùgbọ́n ààrẹ mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ní ta ló fẹ́ láì báyìí lónìí báyìí Allahu akbar ṣé mo kí wọ́n ti rí ọ̀fẹ́ kékeré nìkan yọ̀bọ̀ sí ìkóyá ta ló fẹ́ gbá ẹ lónìí gbogbo ẹgbẹ́ ẹ muslim mo ní ká àkóòlù ta ni ó lọ ẹ̀kọ́ ìgbà yìí sẹ́wọ̀n ìkàkà lè gbìyàn dé pé ìyẹn ti ṣe ní kẹ́kẹ́ kẹ́kẹ́ dáadáa wọn fún ẹ pé kí wọ à ń tá ṣe fún ọ ẹjọ́ tó mọ̀ bínú ìmọ̀ pẹ́lú èyí tí ọkùnrin tàwọn fèlè abíkẹ́lẹ́ ní ìyá ó kàn sùn ṣèbólólọ́lọ́ ni ṣèbólólọ́lọ́ ni yàtọ̀ pọ́lọ̀ rẹ̀ lónìí tá a bá ní jẹ́mi ẹ̀ lónìí ẹ́ wókè kó owó lẹ̀ òní ló ra yé mu ẹ́ àtàwọn nǹkan mẹ́rin so ó ní máa ń jẹ́ mi náà ọkà mi nìyí ká ní ó gbọ́ ọ̀tà lọ́wọ́ mi lónìí this will save you today tọ́ anábìsọ̀lọ́sọ́lọ́ anábìsọ̀lọ́ fún mi ti pé Allah ọlọ́ni ìlẹ́lòmí ọlọ́nà ni ó gbàgbé ìlàṣẹ́ wọn fi àrẹ́jù ní àkàmọ́ lọ́wọ́ òun ló ní ìdà lọ́wọ́ tẹ́wọ́n náà sọ̀rọ̀ lọ́sọ̀ lọ́wọ́ pípé bẹ́ẹ̀ lè yẹn ṣe fèsì ìdà pẹ̀lú ordinary ọwọ́ ta ni ó là ọ́ ta ni ó gbà ọ́ là lónìí báyìí ti fi èmi abahad ti power agbára ti ń bẹ Allah àáfíà ń sọ pé àá ah, àbílẹ̀ mọ́ tó ń sọ ni tó yọ pé àwọn sàhábà ti sùn gbogbo wọn ti sùn ṣàgé ìbàkánná ti jìrà àwọn ìjà ìkù wọn gbogbo wọn ti sùn kò sẹ́ni tó mọ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tani ó là ọ́ nàbí ní ọlọ́ àáfíì sì tún sọ pé àní lónìí sẹ́ àní tani ó là ọ́ sẹ́ ẹni ó gbà ọ́ là lọ́wọ́ mi àràbì sí ní ọlọ́ arákùnrin sọ lẹ́lẹ̀ kẹta àní ta ló gbà ọ́ là lọ́wọ́ mi sẹ́ àní ìdá ni màá bẹ́ lórí o arábí ní allah ọlọ́run náà ni ẹ́ arákùnrin yóò mọ̀ gbà tí ìdá jábọ́ lọ́wọ́ rẹ̀ ṣẹ́wọ̀n tẹ́yìn máa ṣe orí tó yà lẹ́nu to expect it àà àà tí ó ṣe ní bọ́dì aláàdá èyí aláàtòrídà bó ṣe ń yà lẹ́nu àbá ní kí ni ìjàmbá jábọ́ lọ́wọ́ rẹ̀ ìjàmbá jẹ́ kí ni ìjàmbá lọ́wọ́ rẹ̀ àyíkọ́ amúdá yìí ọ̀rọ̀ ọ̀gbọ̀n àmì ká ṣùgbọ́n àyìn bá múdà yìí àyìn wà ní kí ni o tọ ìwọ náà ti ta ní ó gbọ́ ọ̀dà lọ́wọ́ ìrìn àyè mọ̀tàrà bí lọ́wọ́ sọ́lá àná yóò ṣàǹdọ̀ fún wọn láti àkíyèsí àná yóò fi àjẹ́ kò ṣe ń ká àná yóò tọ́ à ń jẹ́ kó yẹ pé ọlọ́run níta ní ìdìyẹ tẹ̀ ẹni ìlú ẹ̀ tí ó bá káyàn mọ́ kíkà orí ilẹ̀ máa bẹ lára ẹ̀yìn tí ó bá jiná lára ẹ̀yìn lóòótọ́ o tó sì jinlẹ̀ ẹni ìlú ẹ̀ tí ó bá káyàn mọ́ ó yẹ kẹ́yìn sí kí ni o ó yẹ kẹ́yìn sí lè mèntèrè àbẹ̀lọ́wọ̀n ọba ọlọ́mọdé apàdà sàgbóró ní tí ó mú wa tí ó mú wa rí àdánwò kan sí kejì tí wọ́n mú wa sọ pé áà ah, ìfà tàwé ni òyìnbó wọ́ọ̀tù mọ́ o àìsàmù wọ́ọ̀kù kẹ́yìn tó ti tọ́lọ́ yẹn àpèlé wọ́ọ̀kù ọlọ́mọdé òdì bá wa ni. wọ́n kí rí nínú ẹgbàá mi kọ́ na máa rọ̀ عن بكر الله صلى الله عليه وسلم إذا شرقا فإذا أتينا على شجرة ضليلة تركناها لرسول الله صلى الله عليه وسلم قل لا بالو سي آه إذي كان إذي بي أبيجيني just like ìgbà ta kálẹ̀ ìkan abẹ́gíní sọ àìpé à ibẹ̀ ó ní oníbòjì dáadáa awa fílẹ̀ fanabi muhammad sallallahu alaihi wasallam pé kanabi sùn lábẹ́ rẹ̀ wàjá arọ́dún náà ní ṣùgbọ́n arákùnrin kan nínú àwọn òṣèbọ sọpé ìtàkàlẹ̀ kan ó ní láwọ́ oko ni iran kò sí láwọ́ ọkọ̀ lásán kò ṣe kò ṣe mùsùlùmí tí láwọ́ ọkọ̀ ìjẹ́ mùsùlùmí so mínà ni mùsùlùmí nínú àwọn òṣèbọ ní àwọn ẹlẹ́bọ ni ní àwọn tàwa sọ́tọ̀ sùkì tọ́ wàtá sáìkọ̀ rọ̀sọ̀ sọ́lámù alákùn lè ṣàjàrà ìjà anábì sì ni anábì sì nígbà tó mú tọkọ́ọ̀là lọ́wọ́ sọ ń pe tàkọ́ fún ní ọ̀ọ́bẹ̀rẹ̀ abódílẹ̀ rú mi ṣọ́ọ́bẹ̀rẹ̀ abódílẹ̀ rú mi kọ́ọ́lá là ilé bẹ̀rù rẹ̀ ilé bẹ̀rù rẹ̀ kọ́ọ̀là fáwọn ẹ̀yẹ náà ọ̀tá mi nìyí wọ́n ní tó ọ̀tá bẹ̀rù rà ta ni ó gbọ́ ọ̀la lónìí ta ni ó gbọ́ ọ̀la mi lónìí kọ́ọ̀lá Allah anabi sallallahu alaihi wasallam anabi ni Allah ni ó gbàgbé ní ojú ń kọ́ so kí ni hadith ń kọ́ wa ní tó ń kọ́ wa ní pé àkọ́kọ́ kí a ní síríkù àtàwákòlì aláàláhì àlùjẹ́nì kí a ní ìgbàlá lọ́rọ̀ wa bá ti ń parọ́ ta pé táǹkàrà pé mùsùlùmí ni wá táǹkàrà pé àìsùnà ni wá àti bẹ́ẹ̀ lọ ẹ kíta òṣèlè kó rinlẹ̀ lọ́kàn wa dáadáa kó rinlẹ̀ lọ́kàn wa dáadáa irrespective of ipòkípò tàbá wà ipòkípò tàbá wà tọ́rọ̀ bá di tọ́rọ̀ kàá nílẹ̀ kọ́rọ̀ tọ̀rọ̀ nílẹ̀ ṣírk ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan dúlédè ẹ̀jẹ̀ àdúlédè tẹlifíyìn àdánwò àdánwò ọmọ tó fá tẹlifíyìn tẹlifíyìn ìdàkúdà ẹlòmíì àdánwò owó iná ni ó ṣàlùú lọ́wọ́ tó fà tẹlifíyìn ìdàkúdà ẹlòmíì àdánwò pé kí ni o àdánwò pé ìmánì ò sí ní kò rí ilẹ̀ lọ́kàn rẹ̀ ẹni kìíní báyìí àà ah, ọfà ní ọtún lọ́fà ní àtọ́jú oorun ní ó dá òun ní tó ń jẹ lójú oorun kò ṣe bẹ́rẹ̀ àtẹ̀yìn ọ̀nà àti bẹ́rẹ̀ àtẹ̀yìn lórí sọ́ọ̀bù lójú bẹ́rẹ̀ àti oṣù tó jẹ bẹ́rẹ̀ àtẹ̀yìn òògbẹ́ fọlọ́run ẹni bí sùn wọ́n nà ní nígbà tó jẹun lójú oorun tó kó jíbáhùn kọ ṣàfíà ṣàkáṣà arákò lọ́rin nákìlá pẹ̀lú gbọ́lọ́pọ̀ sí tí ó ṣẹlẹ̀ a mọ́ ń táwà náà ti àtàṣì mọ́ ọkàn wá ti àtàṣì mọ́ àà tí wọ́n lè hìí wọ́n lè sọ náà o kùdàkẹ́ ma jẹ lójú orun o kùdàkẹ́ ma jẹ lójú orun o àà kùdàkẹ́ ma lé lójú orun o kùdàkẹ́ ń jábọ́ lójú orun o kùdàkẹ́ ma sún lójú orun o gbogbo tí wọ́n ká wọn akéèdà tí ò dá sí táwọn ẹni ń sọ bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe tó bá ṣẹlẹ̀ síyàn kí ni ìhà tẹ́yìn ọkọ̀ sí kẹ́bí mùsùlùmí ìyàtá àpọ̀ sí kóná níbi kí ni ò gbé máa sọ ẹni kó ń lẹ́yìn sí ìbànà ìlà máa kẹ́sàbà lọ́wọ́ lẹ́nu àbúrò tó lè ṣe wá àríkọ́ tún bẹ́ẹ̀ náà fọ́ọ́lẹ̀ tuntun bẹ́ẹ̀ náà sọ àpọ̀ ní láyé nǹkan kankan máa ṣe wá lọ́dún ń ta ayé lójú oorun no èmi ìkẹ́tọ̀ lọ ìní ìta ṣe lọ́jọ́ yẹn ni òun la fi lálà ẹlẹ́bí ìmọ̀ bẹ́ẹ̀ ìjẹ́ ìṣẹ́ lọ́jọ́ bí àyàn pàdúró sí wa láti kí níkà nígbà tó wá sùn ó ṣàkà tí ó ẹgbẹ́ kan wo ní ibi dàbí world war olóṣẹlẹ̀ ẹ́ ní tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ ayé ẹ́ òun ló padà yóò wọ́n ṣe ń ṣe lé wọn rí lórí lórí ìjìnà mo ti gbàgbé sọ̀rọ̀ nìyẹn pẹ̀lú kí ló jẹlẹ̀ tó wá kàn tá ń lálà ó ń lálà tó kí ni o ìfà àti oúnjẹ pẹ́lú àtẹ̀yìn kó dáa ó ń gbóná jẹun lòún jẹ́ pípẹ́ tútù ẹ́ so tó bá rí bẹ́ẹ̀ ní tó bá sùn ní ebi pa sùn ní so kò sí kò sí kò sọ́gbọ́n bí òde ń jẹun lójú oorun tó ti tún rò ní ẹ̀kọ́ tó sùn yes nítorí ọ̀nà ẹ̀kọ́ tó sùn àbí gẹ́gẹ́ bí àwọn strength ṣe pé ẹlòmíì tó bá ń tó bá lẹ́gbàám tó bá ń ka ìpè nígbà tí èyí gbọ́lọ́gbọ́lọ́ èyí gbọ́dọ̀ fílẹ̀ ìdáàmú yìí o gbọ́dọ̀ pàṣẹ o torí pé mo fẹ́ mú first class torí pé mo fẹ́ mú second class mo fẹ́ ṣe báyìí. ní tó bá sùn nìyẹn ó wá lálàá lójú oorun ó lálàá lójú oorun wípé òun sá ń kàwé ni gbogbo tó ń bá ti sá ń gbé ni fúnra ìwé tó kà lójú oorun ó fẹ́ tó wáyé òun sáǹtẹ̀ ń kà ní sáǹtẹ̀ ń kà ní wọ́n pé ọ̀tọ̀ ní in tó ń kà òun sáǹtẹ̀ mathematics kò lẹ́yìn bíbí rẹ̀ fún àpẹẹrẹ in tó bá sùn yẹn tí bá sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so in tẹ́yìn bá bá sùn nígbà míì a máa reflect lójú oorun ìgbà míì àṣetán ó lè gbé tiẹ̀ wá tẹ́yìn bá rí nǹkan burú tó bá rí nǹkan burú àìsọ fún yàn àìsọ fún yàn ṣe àìsàn fún mi. tókè dáadáa ní yé ìtẹ́lẹ̀ bá ṣọ́ra àwọn èèyàn ṣẹlẹ̀ máa ń pa alhamdulillah mo lọ́la pé ẹ́ mo ra mọ́tò. ó sì jẹ́ pé ọ̀rọ̀ oúnjẹ la ẹ máa dá ti pé èèyàn ní ìkàbọ̀. ẹ ẹ ṣe mọ́tò ẹ rí mọ́tò wọn náà mo ṣe mọ́tò ẹsẹ̀ ló fún wa ní káàkiri kò lè ra mọ́tò mọ́ àwọn ìtukùtù táwọn ọmọ táwọn ọmọ wàláì kò sí tí ó ṣe wa kó sí ohun àtẹ́lẹ̀ yìí nìkan ni àwọn sábẹ́ òsì bẹ́ẹ̀ tọ́lọ́fẹ́là ọlọ́run náà ni alámẹ́sẹ̀ ni ọlọ́ máa ń yẹ fún àkàbí mi kọ́ọ́rọ́ lọ ọlọ́run ni ó là lù ṣùkáwá náà gba ìpè ọlọ́run ni ó là ní gbogbo ni wọ́n lẹ̀ ń dàbẹ̀ ni ni wọ́n tàbí ọ ni wọ́n ti bá ni wọ́n ṣàwo ni àbá gbogbo ẹ̀ kò sí tí ò máa bẹ lábẹ́ kí ni ṣé ayé inú ayé náà ni ọlọ́run ni kò sádì ọlọ́run ni ọmọ bẹ̀ ọlọ́run tí ni ọlọ́run náà tí ó fún ọ ní kápá lórí rẹ ẹ òun náà ni ó gbà ọlá lọ́wọ́ wọn sọ́sọ́ ọlọ́run ni ìnáwó ìnáwó ni wọlé yòóni alẹ́ lùmìnì allah wọlé yìí lè amanu yòókùrẹ́jù hàn ní h nínú zulumati lẹ́nu tí ọba mọ́lọ́ níwájú rẹ̀ ọlọ́run ní kí ni o ẹni tí wọ́n tí tí wọ́n dìrọ̀ mọ́ ọlọ́run lẹ́ni tí wọ́n gbára lé kí lẹ́nu àwọn wọlé yìí yóò kéré jù káàbí náà gbèrú máa ti lẹ́nu náà yóò gbọ́ bí ọkú inú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọ àmọ́ tẹ́ bá ní ẹ̀ tóòtọ́ àti fàyà láwù àti fàyà ẹ̀fẹ̀ o ní ìtumọ̀ pé tí wọ́n ti ń fi ọlọ́run bá túmọ̀ àti nǹkan míì àtọ́lọ́run ìyẹ̀dúdọ́ látàn òfin kan ìrìnkì ah, ẹ̀dàkùn mọ́ ìyẹ̀dọ́ ká ara lọ́yìn ọwọ́ hasbun ní kòrán kò ní túnmọ̀ ní hasbun lọ́wọ́ ní ẹ̀mọ̀ lọ́kìn tánà ìbẹ̀rù sọlẹ̀ sọ ìgbà kan sọ sínú kò ní túnmọ̀ gbọ́nà láàrin tó ṣẹlẹ̀ náà gbọ́nà gbọ́ tó ṣẹlẹ̀ kọ́wà ṣe gbọ́nà gbọ́ agbọ́sórí àti ìsinmi ní kòrán kò ná yá náà rò kú ní بردا وسلاما على إبراهيم كلام إبراهيم صلى حسن الله ونعم الوكيل أنا محمد صلى الله عليه وسلم ما تنقل لكتنا زين تنقل so ومن يتوكل على الله فهو حسبه mẹ́mbà bá ọlọ́run bá wà ní ọlọ́run ọlọ́run tó àmọ́ àwa ní ká agbára ọlọ́run bá wà ní ká dúdídí ẹ má jẹ́ àyẹ̀tẹ̀ ẹ má jẹ́ àyẹ̀tẹ̀ ó ti lóòótọ́ àwọn kan wọn ní kò sóògùn kò sájẹ́ láwọn ti ẹ̀rọ yóò bá yà oṣó yóò bá yà á jẹ́ kò wọ́n sí táǹkì lájẹ̀ àwọn oṣó ń bẹ àjẹ́ ń bẹ ní àkíyèsí ahli sunna wal jamaa oṣó ń bẹ àjẹ́ ń bẹ àmọ́ wọ́n á ní kankan wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah àwọn tí wọ́n já wọn ọmọlẹ́yìn èṣù wọ́n ń bẹ أما وهم بضارين به من أحد إلا بإذن الله ودا علوم سبي مسلمين أهم بضارين به من أحد أحد وأنا أقول لك كان أنا كان وأنا لسنا بقول لك إلا بإذن الله أقدر ما كان يصير في علوم سبي bóyá nǹkan eré ìṣẹ̀lẹ̀ sí ọ kọ́lọ̀ fi ṣàfárọ̀ fún ọ àbí ọlọ́run fi ṣàdánwò fi hàn àbáwọn nǹkan mi àbí ọlọ́run tó fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ kí nǹkan ń ṣẹlẹ̀ sí ọ tí ò bá ṣẹlẹ̀ sí ọ ọ̀ sí rí dáadáa yes àmọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ kọ́kọ́ ní kó wà lọ́wọ́ àti ká ní lọ́wọ́ pé kí ni o mọ́hùn bìdọ̀rì nàbí yìí àhàdé ní ìlà ìlà kò láyé sí ìbànà ìlà mẹ́kẹ́tàbọ̀ lọ́hùn lánàá wà wọ́n lánàá abúkò rí ṣe wa ẹnì kan ò lè so ولعل في صلى الله عليه وسلم حديث كثير لو إن الناس لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك àwọn èèyàn ló kójọ fọláwọn oṣù aláǹfààní àwọn òdàwọ fún wọn ní gbogbo tó bá fẹ́ pátá láti fi wà ẹ ọkàn tó ń jọ mìíràn ní wà lẹkọọ òwe mìíràn ní fámìlì yìí ó dé ní wọn sọ nìyẹn. bẹ́ẹ̀ náà wàlẹ̀ òṣìṣẹ́ bọ̀ wàlẹ̀ ayé ẹ̀dọ̀ rúkà fi ṣe yìí tó máa kójọ náà sáwọn ẹ̀ṣẹ́ ọlá burú لم يضرك إلا بشيء قد كتبه الله عليك كوستين جلد بولا بو آفي آه، تزين بالقدر عليك آه. yes ليش عمر بن الخطاب بس عمر بيجي على حجر الأسود عمر بإني إني لأعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك ó ní mo في اليوم ó lè ṣàǹfààní ó sì lè ṣàbúrò nǹkan fún mi tí ìbá ṣe pé mo rí ànábì dára bí kíkì rẹ ni máa ń kọ bẹ̀rù ní kíkì rẹ àmọ́ mo ń ṣe látà ìbáàdà kí ní pé mo ń bẹ̀rù rẹ àbó láǹfààní kan tó ṣe wí ó mọ̀rún pàtì mẹ́sìlì tàwùṣẹ́ ìbí mẹ́yìn tẹ́lẹ̀mí èèyàn ní ojú tó kàn ṣe lórí lásán yóò wà mú ilé bí ọlọ́run láà ẹlẹ́yìn ọlọ́run ẹ̀yìn ọlọ́run wà òun ọlọ́run rẹ̀ kékeré tẹ́nìkan sọ tẹ́fí kò mọ́ kò mọ́ implication tó sọ ẹ̀ kìíní kan òun lọ́lọ́run rẹ̀ kékeré ọlọ́run kékeré báwo ṣe ó dá wà sọ ọlọ́run àgbà wà àtọ́lọ́run kékeré sọkúsọ ni sọkúsọ ni àwọn oníṣọkúsọ rẹ̀ sọ náà náà ah, kò mọ́ tí ń sọ ni lọ́ọ̀yà ẹn ṣe rí náà òfin wọn ni àbíṣẹ́ máa ń bẹ̀rù yàrá mi wọ́n ní ṣíkìlà ni ẹ̀hìn ṣe tó wà just like amina ní ṣe ẹ̀yìn òkè ṣe yìí ṣe àmì ní ọlọ́run kékeré ni ẹ̀ ṣe máa ń bẹ ní mọ́tò ti wa mọ́tò tí lọ mọ́tò dọ̀bù tó bá dé àmì kí ló yẹ àbá yóò àjọ sáà ní àmì jẹ́ ọlọ́run kékeré ni àmọ́ gẹ́gẹ́ bí kí ni òfin àti ìtòkè àwọn lè àwọn gba wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ náà nínú kíláàsì tíṣà tó ń kọ́yàn kọ́dà kẹ́yìn jádùn níbo dákẹ́ni ó ti ń sìn àhá yóò méjì ṣe àtúntà náà ní ọlọ́run rẹ̀ kékeré ni nínú mọ́ṣáláṣí tẹ́ ẹ̀ bá ń kírun iná máa jọ ẹlẹ́tì ìmáàmù rẹ̀ tẹ́lẹ̀bì a máa ń kọ́sùn ìmáàmù rẹ̀ tọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ ó gbọ́dọ̀ ṣọ́jú ìmọ̀mù ṣáàní ìmọ̀mù náà jẹ́ ọlọ́run ẹ̀ sí lẹ́yìn rẹ̀ ni ṣáàní ìmọ̀mù náà jẹ́ ọlọ́run kékeré ni sọ́wọ́ ni lọ́yà ẹ̀ lọ́yà bẹ́ẹ̀ bàbá kan sọ ọ̀sọ̀ ní òní ẹ̀ adájọ́ olólórùn rẹ̀ kékeré ìwọ̀nlá ìsọkúsọ ni àwọn nǹkan bí tẹ́tẹ́ ìyókà kù ní kí wọn kọ́ lọ́ọ̀tì fádà dádì dádì bàbá ẹ́ takọ́lọ́ ní bàbá takọ́lọ́ dádì àwọn ìsọkúsọ ni ẹ̀ka ọlọ́run ní ọlọ́run ẹ̀ka àwọn kan ní ọlọ́run kékeré ṣùgbọ́n tó sọlọ́run tó dá mùsùlùmí gidi tí wọ́n lágbọ́yé ẹ̀sìn kúrò máa sọ bẹ́ẹ̀ aṣọ ara ẹni tó ń dìfẹ́ ń dìẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ kékeré ní tó ń gbà lérò nìyẹn. in tó sì ń tu ó tú àyà kan ló ń sì tu o àyà tẹ kó tú ìtúkùtù ló ń tú ó rẹ̀ ń dìfẹ́ dì ó rẹ̀ tún dúró ìwọ́n dá tó kó o tún ké wọ́n á tún dúró sí pé yẹ́n ó ní ó ní kúnú wàmákàrin náà ìbáṣàrin أن يؤتي الله أن يؤتيه الله الكتاب والحكمة والنبوة ثم يقول للناس كونوا عبادا لي ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون يتوجم الله كنا لا نرى ما كان بشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة وطفوا ومدنية طلبوا نكيني وطلبوا فوني وجي طلبوا فوني أو أنا جلوه بقى jọ́n fi hàn nábì thumma yaqulu lin-nasi kunu ibadan li kó máa sọ wọn pé ya ẹ̀yin ẹ̀yin kódà ayà ẹ̀ gan takò wallahi ayà ẹ̀ gan takò thumma yaqulu lin-nasi kunu ibadan li lẹ́yìn ìgbà náà kó máa sọ wọn pé ya ẹ̀yin ó ya ẹ̀yin lẹ́rú ìgbà yìí òtún pé èmi ni ọ̀gá yín ẹ̀ ti dẹ́rù mi. no ọ̀rọ̀ ni wàdà kí àmọ́ tó yẹ ká máa sọ pé kúnú ẹ máa jẹ́ ọ̀rọ̀ báyìí jìnnà àwọn àfáà ẹlẹ́wọ̀n tẹ̀síìlì àwọn àfáà wípé kúrú rọ̀bàlì jù ẹ máa jẹ́ rọ̀bàlì jù láì tí mo sùn lọ́wọ́ bá kódà àwọn fáàmì wọn ti pé kí ni alẹ́dínà yọ alẹ́múnà náà sọ̀sìdọ́rọ̀ lẹ́ ẹ̀mí kọ́bla ti bá rí hà àwọn tó ń kọ́ àwọn èèyàn ní àwọn ìmọ̀ wọ́n mú pépè wọ́n mú ní láti ilẹ̀ foundation tí ó máa lọ sókè báwọn. àyè tí wọ́n rọ̀bàlì jù náà ni wọ́n ní àmọ́ ẹ máa jẹ́ rọ̀bàlì jù náà rọ́bù tamani rọ́bù ọlọ́run yẹn náà ń pè bẹ́ẹ̀ ìlànà wà ní àyà ìkọ̀rá ti fẹ́ rọ̀ bá ní jù náà àwọn ọlọ́run kéékèèké àà wọ́n kí ó dàrú mọ́ lọ́wọ́ kí ó dàrú mọ́ lọ́wọ́ ẹ́n tú àkídà náà tún àfà òun náà it's no way to be found kò sákídà kò sí kéw kò ságbóyé ṣé ẹ̀ṣọ́ ńlá ká ìfikẹ́ sọ̀rọ̀ ayé tẹ̀ ń sọ yìí ọlọ́run kékeré ọ̀rọ̀ yóò tí ẹ̀ ń a kútọ́ ẹ̀wà àbábìnú ètí mo sọ ló sọ nǹkan ọ̀frítẹ́ǹt ó ti yẹn sì ó dẹ̀ ó sì jáde padà olóhùn túra bẹ́ẹ̀ pé pé ànábì ṣèkìní kan kú ni ànábì jẹ́ gbèsè kú ó sì jáde ó sì túra alhamdulillah àwọn kan mìíràn tó bá sọ pé àwọn ah, ìfọ́sí mo sọ yìí ó kú jẹ́ káà tó mo jẹ́ níbi ń káàkiri kódà àwọn kan kọ́ ni. ẹ̀ ṣe dúró yẹn kẹ́kẹ́ kọ́ ni èyí sọkúsọ ló ń sọ náà ọ̀rẹ́ ti pẹ́ o àmì tó lọ síbi pé ó wá wájú pé wọ́n ń fà ń fà wọ́n rẹ̀ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sínkù kú ní ọ̀rọ̀ bá ní yìí nílùú wa ẹ lọ́wọ́ tẹ̀síìlì náà ẹ lọ́wọ́ jọba sọ ni ẹ má jẹ́ rọ̀mọ̀dọ́ ní pé kí ni rọ̀mọ̀dọ́ nìkan ní ìmọ̀ sí lọ́hùn a máa jẹ́ rọ̀bá ní ẹjẹ́ pé ọlọ́run ní ìmọ̀ sí gbogbo ọba tó ibẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀sùn ní wọ́n ní rọ̀bá ní yìí náà ẹ máa jẹ́ kí ni o ẹ máa jẹ́ ọlọ́run kéékèèké ní rọ̀mọ̀dọ́ yìí. ọ̀nkẹ́ ìjọ ẹ̀yìn ara ẹ̀rí ní min min awùdọ̀ من من الشمس في في في في في رابعة النهار تما بعد ما بس صنت في هو هو كي جن هو كي جن تما بعد ما نلوم هنا أوضح من الشمس في رابعة النهار ó kílẹ̀ gan kódà ó tún kílẹ̀ ju òòrùn lọ ní ọ̀sán lọ́sùn tí ìgbà tó ń bá mú gan ó kílẹ̀ jù lọ sọ a máa tún kùtù tẹ́ kíkà sọ́kà bàbá ṣe mistake ni o fọlọ́n kó bá a kọ́lọ̀ kó bá yáàfi wọn àṣìṣe ni a nǹkan fẹ́ sọ ẹnu ló gbé wọn. ẹ ẹ sọ yẹn ẹ ń dìfẹ́ǹdì tí ò yẹ ẹ tún gbin ṣíríkù sí ọkàn àwọn èèyàn instead of tawfiq instead of tawfiq ẹ ń gbin ṣíríkù sọ́kàn àwọn èèyàn tán bá nígbà ah, àwọn àfa kan ẹlẹ́bọ ni wọ́n wà ní ara tí ẹ̀sán àwọn kan ẹlẹ́bọ ni wọ́n àkàlẹ́ tú láàlẹ́ ṣe mú áfíríkì o àwọn àfá oúnjẹ àgbẹ̀ ẹlẹ́bọ náà mú lára o àwọn kan ń bẹ gẹ́gẹ́ àfá wọn ti ṣe tiwọn débi ẹbọ ẹni tí fọ̀rọ̀ ẹni tí kò ní islam tí ó wù ń tara pé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ṣírkù ṣèkìyàd wọn ṣèkìyàd ọlọ́run rẹ kékeré nù tẹ́ni náà bá mìíní ẹ̀ nàìjọ àṣìṣe ni àwọn tó bá mìíní ẹ̀ ó lè sọ di kéèké káfíìn wàláhì ó lè sọ di káfíìn kí tó bá mìíní bíyà yìí tí mo sọ ibẹ̀ ni àkànlé tí ìpè ní káfíìrì ni orípàtà òkìrí àìsùn náà nù àwọn ìṣáyé pé ní káfíìrì kìkìrì rọrùn àìfọ́n kéde ní káfíìrì àà lágbàjá ti ní káfíìrì nù ilà ìdẹ̀tẹ́fà ti mọ̀wá ní àti kí ni àwọn tó lè kọ́ di tó lè mú sọ ó lè jẹ́ yá ìjà bí a tó ń dògbé ni bí a aláìmọ̀kànmọ̀kàn ni bí ó gbàgbé ni bí ó ṣe iṣẹ́kè ni bí wọ́n jẹ́ ń pàdé àwọn kàtà máa ń wò lọ káfílẹ̀ bí kẹ́ẹ̀ bí káfíẹ̀ kódà ṣẹ́ẹ̀dì sẹ́yìn tó ń kà yẹn sóye lóòótọ́ ó lè máa pòtẹ̀ rí kú ní ọ̀rọ̀ bá nìyí náà àìbá ló ń kà tí ó yé tó ń sọ yé kú tára máa ń wò nìyẹn tí ó ká tó ń pè ń káfíẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tí ó tó àbábá إذا قد فقد كفر بما أنزل على محمد ìsìkẹfẹ̀rí sáwọn kan yẹn iná àgbà tí pẹ̀lú mùsùlùmí táàgbọ́rọ̀ fọwọ́ yẹpẹrẹ mú wàláhì wọn táàgbọ́rọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ṣe bí táàtì lọ òun náà ní pé kí ni o tàwíìdù wa ó yẹ kó omi ẹ̀lọ́kàn wa gán káàgbọ́ yí dáadáa ṣe ẹnìgbẹ̀ẹ́ tá a bá wà kó máa tẹ̀lé wa lọ ẹnìgbẹ̀ẹ́ tá a bá wà àná Muhammad ní sọ́nà lọ́sọ́ndà kò sáà mo kú bẹ́ẹ̀ kò sẹ́ni tì kódà ìdá rẹ̀ ẹni tí mu ìdá ni ó gbà ọ́ là lọ́wọ́ mi. so ibi tí wàá ká wa mọ́ sẹ́yìn wa wọn dá ìlú ìlú ẹ̀ ẹ̀ gbọ́n náà kìíní kan kìíní kan wọn á pọ̀ pọ̀ ká lónìí lórí ráyé mọ́ àbá hasbunallahu wa ni'mal wakil hasbunallahu máa ka kùrùsì ka kùrùsì máa yẹ kí ni la yadurruni qul lan yusibana illa ma kataba Allahu lana kò sábà wò ó ní kankan asọ́lẹ̀ ẹ̀dọ́ pé ìlú ìgbà táwọn àwọn èèyàn bú rẹ̀ àbí ọlọ́ni kò ọ̀rọ̀ ìrọ̀ bí náà sínú àtúnṣe ọ̀dọ̀ fún Muhammad ní sọ́lọ́ sọ́lẹ̀ tí wọ́n pé àwọn tó sọ pé kò sẹ́bọ̀ kò sóògùn kò sí kíní ẹbọ ń bẹ àbúrò ṣe ni ogun ń bẹ ogun harali ń bẹ tí haramu ń bẹ táwọn èèyàn ṣe الله صلى الله عليه وسلم وصف النبي صلى الله عليه وسلم صلى في سؤال معاويتين فنبي قل أعوذ برب الناس قل أعوذ برب الفلق اجلسوا كم به قراني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في شرور الناس من الجنة والناس أو صفي إذا أنا بما صفي مغوص رسول الله أبا وين يتوتل قوين ملك الناس أقول لك أبا لك ìlàálì náà ọba tẹ́gbà àwọn èèyàn gbọdọ̀ máa sì ní ìṣẹ́gbẹ̀ ìwọ̀síwáṣì lọ́sọ̀mọ́nà mo wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run kó níbi àwọn ròyìn ròyìn táwọn ọ̀yọ́ kí ni o tí àwọn èèyàn tó máa ń ṣe sẹ́ máa ṣe wúyẹ́wúyẹ́ lọ lẹ́mí àwọn èèyàn alẹ́rí ìwọ́sùn ti fi ṣeré náà nínú ìjìnlẹ̀ ti wọ́n náà àwọn rẹ̀ ròyìn tó fi ta àtàlọ́mọ́ ń gbé wá nínú àwọn èèyàn àtàlìjánu àwọn èèyàn bẹ́bẹ́ kó ìgbà fàlà ọbọ òwúrọ̀ kùtùkùtù kò ní bí aburú àwọn èèyàn tó dá nínú àwọn èèyàn tó lọ ń dá tọ́ tí wọ́n àbá tí wọ́n kọ́ tọ́lọ́ tán tẹ̀lé ṣù wọ́n ń bẹ̀ àwọn èèyàn burú wà ní sẹ́rì rọ́ọ̀tì ìdá wákọ̀bẹ̀ àti kò níbi kí ni o àwọn aburú àwọn tí wọ́n ń pọ̀fọ̀ tó ń pọ̀fọ̀ sínú wo tó pọ̀fọ̀ sínú ife àwọn kan tẹ̀ bẹ́ẹ̀ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد so wọ́n bẹ so àwọn àgbà kan wọ́n bẹ àmọ́ ṣé wọ́n ní kankan ṣé wọ́n lágbà kankan without the permission of Allah la wọ́n ní wọ́n ní kankan àmọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ni ojú lásán ni lónìí ẹlẹ́ni yẹn nu lónìí bá ti yẹ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rí mùsùlùmí àtúndà ahàlùsùn náà wal jama'a àgbọ̀rọ̀ gbà pé kíni o àgbọ̀rọ̀ láti ọkàn pé kíni wọ́n ní kankan lórí wa wọ́n ní kapa lórí wa ká bá ń dọ̀rọ̀ bẹ̀ wà lọ́wọ́ ìkọ̀sí tí ó ṣe wa gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ṣe nínú ẹgbẹ́ wa mi ti abakir al-Ismaili nínú sọ́yìn abakir wọ́n yẹ mọ́ ọ̀kà ó فسقط السيف من يدي قوم باتي إذا يجد جبل وورك آآ آآ هذين ó yà lè wọ smartboard ó yà lè nga ah ẹ ṣe lè ní ìgboyà báyìí tẹ àdìpọ̀ tí ó ṣe rí a ní kẹ́yìn lọ́sọ̀ àfọ́fà o àfọ́fà ń bẹ o àpàrà sàlàyé ni fa àpàrà rọ́ṣọ́lọ́ tọ́lá tọ́lá tọ́lá ìfà àrẹ́bí wa gba ìdá yẹn wà fa kọ́ọ̀là máa ń yẹ lọ́ọ̀tà sọ̀tà nígbọ̀ náà dà lọ́wọ́ ìgbàlẹ̀ tẹ́fẹ́ arábìnrin àwọn àbí àwọn tí wò sọ mọ́ ṣílùkù lẹ̀ lóhun ọṣẹ́ bọ́ lóhun àwọn ìmáyé náà yóò kàmí nì ta ni ó gbà ọ́lá lọ́wọ́ mi ní òní ní ọ̀rọ̀ báyìí kakọ́ra kó nìkan ẹ̀rọ àṣìbì kò lè sọ pé àlá pé ọṣẹ́ bọ́ ni kò ní kó nìkan ẹ̀rọ àṣìbì ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ní jẹ́jẹ́ ṣàbójúkò mi kò sọ pé Allah àrùn ti kọ́ ní tàwọn ìdí ó lè má sọ nípa àǹtí àbọ̀ ní òun náà tí bìlì mẹ́rin sọ àti ah ó di ìgbà lọ́lọ́ ìlú sọ lórí ẹ́ fàkọ́ọ̀là ó ti ń ṣe oyé lọ́kọ̀ ẹ̀ ah, tó fi ìyá lẹ́nu tí ìdájú jẹ́wọ́ lọ́wọ́ rẹ̀ ìdá ah no ní yìí yọ̀rá pé gómìnà abẹ́ ìbílẹ̀ ni o ashhadu alla àrẹ́gbà tó pé kẹjọra la ilaha illallah ṣe ìwọ náà gbà ìdíbi náà gbà ibi kò sọ ọtí ẹkọ mọ ẹsìn àfọlọ́n kò sẹ́ni tó lè là àfọlọ́n kò sẹ́ni tó lè protect àfọlọ́n kò sẹ́ni tó lè mọ sọ àfọlọ́n kò sẹ́ni tó lè ní olóró àfọlọ́n <laughs> walakinni u'aiduka anna ọ̀pọ̀sẹ̀ pé ọ̀ṣẹ́ wọlé ọ̀tàrà ń jẹ́ pé ṣe àwọn ìgbésí ah allah akọ àrẹ ìṣúná bọ́ sí ní kó fi fíìsì àwọn ìgbìfọ̀ ṣé o gbà pé ọlọ́run ọba tó là mí tí mo gbára lẹ́yìn tí ó ṣe nǹkan ṣe mí tí wọ́n náà gbà bẹ́ẹ̀ àníbẹ̀ lọ ní ọ tí pé táwọn ṣọ̀bọ̀ tó fi bára bí ẹja ní ọlọ́lá sọ́nà pàápàá jùlọ ọ̀rọ̀ tàbí ó sì mọ̀ túmọ̀ rẹ̀ ọmọ mọ̀ túmọ̀ rẹ̀ pé láwọn dáwà ní ẹ̀sùn pé la ilaha illallah ẹni àṣọrọ̀ la ilaha illallah wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé kí ni o kí ní sí nǹkan mímọ̀ ní sí nǹkan mímọ̀ ní gbá lé nǹkan mímọ̀ ní máa fayá àlákùnkùn kí n túmọ̀ fayá àyábẹ̀ ní máa lọ sí mọ́sálásí kí ni máa bẹ̀ lọ́n kí n túmọ̀ lọ sí sàárẹ̀ àfáà kan kí n túmọ̀ bẹ̀ lọ́n ní lọ́sọ̀dẹ̀ jí kí wọ́n bẹ́lọ̀ ń bẹ̀ kí wọ́n bẹ́lọ̀ kí wọ́n fi ń gbàmí kí wọ́n fi ń kí wọ́n tọrọ ẹ̀yìn ayé ẹ̀yìn ìyá tí ní máa níyà kí ni mojú láàárọ̀ ìyá o ẹjọ́ ṣe fún mi o mojú bá yí o mojú bá yí o mojú kí nìkan o ẹ ẹ ní máa sọ bẹ́ẹ̀ wọ́n gbọ́ yé dáadáa irú ẹ̀ náà ni ọ̀nkù rẹ̀ náà gbọ́ yé nígbà tó yẹ kó sáná bíi yà á mi ìrọ̀ kó la ilaha illallah sọlá ilà ọ̀la kéde màtà yìí wà á ju lákàbí ha ìdàmọ́ gbọ́dọ̀ ní tó bá sọ èyí ti jẹ́ ní bí ọ̀la ní kìyàmù ìmọ̀jọ́lọ́wọ̀n náà ọmọ kọ́lá ọjọ́ náà ọmọ kò sọ tó fi kú àmọ́ mọ̀ pé tẹ́yìn ọmọ yìí sọ yìí à ah, òṣìṣẹ́ ọ̀rọ̀ yìí máa kọ́lá ọjọ́ rẹ̀ sọ́sọ́ tó ti sọ́ bẹ́ẹ̀ náà ni arákùnrin ó ní ìdísọ ìsọ tó ní mọ́ ní implication rẹ̀ ọmọ àwálà àgbọ́ yìí sìn yóò lọ sáré àtàlátì láàárọ̀ bó bá dé ọ̀lẹ́ yóò lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n bá dalẹ́ ọ̀dọ̀ ọbaláwo ni yẹ́ẹ̀ káà ṣe ní bí ẹ bá dé múlẹ̀ lónìí tó fi kọ́lé àbá yóò máa kán ni tó tó tó yóò máa kán ni ẹ lọ́sìn níbo ló kí ló wá fi ẹ́ yàgò ẹ̀kíní kan alátàlá sòkè ilẹ̀ ẹgbójúlé láìláìlàlárò lágbójúlé alátàlá sòkè ilẹ̀ ẹgbójúlé láìláìlàlárò lágbójúlé orin bá fọ́ ní káṣe láìláà láìláìlàlárò lágbójúlé bínú bá rọ ní káṣe láìláà àìlá ìlàlá ònàgbójúlé bàbá ló lọ́wọ́ káṣe láìlá àìlá ìlàlá ònàgbójúlé bí ṣe bá bọ́ lọ́wọ́ káṣe láìlá àìlá ìlàlá ònàgbójúlé para máa ń gbóná káṣe láìlá àìlá ìlàlá. ẹ ọ̀rẹ́ lásán àbá nígbà tá a dánwò láìlá wa ẹ̀kọ́ fẹ́ kẹ̀kẹ́ náà. ah bàbá ìgbà wa ẹ̀yin nìkan ló kù báyìí ẹ̀yin nìkan ló kù báyìí àbọ̀tẹ́ ẹ̀lọ́ báfà ẹ̀yìn fàdà bá tẹ̀fà láìláì láò ní ń dáwà yìí àyíká tó ẹ̀fìn ẹlẹ̀ subhanallah náà yóò mọ̀ sọ ni wọ́n wà fi láìláì láò yẹn kan sọ ìwọ́n fi ẹsẹ̀ lẹ́kàn mọ́tà wọn tó jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ńgbà náà àwọn gbọ́yé ni wọ́n fi truly àmọ́ wa half baked half ẹni ìgbọ́n tún máa búráàjì pé ẹ eh, mùsùlùmí àti ìsìláàmù ń ilẹ̀ títà sí kì ṣe ogójì ọjọ́ kì í ṣe ogójì ọdún kì ṣe ogójì kódà kì í ṣe ọgọ́ta àtàrà àti ìsìláàmù wọ́n bí ẹ̀sùn ìsìláàmù ni bàbá wa eh, alájì ni àwọn ìyá wa alájà ni wọ́n kódà àfáà ni bàbá mi ní ogó tọ́ hìdì yìí it doesn't make any sense tí ò bá tó tọ́ hìdì tó ti implement it doesn't make any sense cannot change it ọlọ́run wa ń tọ̀ yìí ìgbà o wàlàkì ni o àhídùkà allah ọkọ̀ sílẹ̀ àmọ́ mo ń ṣàlẹ́ òfin ẹ̀ àwọn alábàá ti ní àwọn ìparọ́ goes to the country àmọ́ mo fẹ́ ṣàlẹ́ òfin àdéhùn náà ni ni o ní ní bọ̀dà àkóhùn àmọ́ àkọ́ọ́bí ni àwa tún nìyẹn ìfẹ́lú nìyẹn torí ẹ̀ lẹ́yìn fún abẹ́lọ́n kọ́lọ́n jẹ́ kíkí ni o kọ́lọ́n jẹ́ kọ́lọ́n sí payẹ́ ẹ̀mí yàn kí ẹ lè gbà síláàmù lóṣù tó àti ní òdodo ọlọ́hìn ọlọ́ni fàmí ṣọ́ra ha lọ́hùn sọ́dọ̀rọ̀ hùn lè islam fọwọ́ alánúrì ní rọ̀bì ẹni tọ́lọ̀ bá ní tẹ́mi rẹ̀ fẹ́ ní pọ́pọ̀ àti ọlọ́run ti fi ìmọ́lẹ̀ ọlọ́run ti fún ní ìmọ́lẹ̀ kan tí ó mọ̀ dàrẹ́kì ẹni bí ètò bá wà ìmọ́lẹ̀ ẹni kí ni ó máa tẹ̀lé yes ìmọ́lẹ̀ o ní ó máa tẹ̀lé abẹ́lẹ́ wọn bá ọlọ́run kó má ṣàṣì mọ́lẹ̀ ìmánì ọlọ́run kó má ṣàjọ omi ìlọ́kàn wa fọ̀kọ́lá tẹ̀lé ìlàkùn àlẹ́gbà sílẹ̀ ẹ̀dá máa lọ àlẹ́gbà tí ilé ìsọ̀lọ̀mà súnmọ̀ ìdán ilé náà ti kọ́ akékeré èèyàn máa ní ẹ̀mí àforíjì àìyí tẹ̀mí kíníkan kíníkan kó dáa báyìí ló ṣe tọ̀ ọ̀dà mo foríjì mọ́ lọ yé sọ ẹ̀ máa lẹ́yìn àforíjì fa ata aṣáàbà hù bàkọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ má tó dára àwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún fakọ́ọ̀lá sọ fún fún jìtùkún min indi khairin nas jìtùkún min indi khairin nas Ah, mò ń bọ̀ látọ̀dọ̀ ẹnìkan tí mo fi lọ́dọ̀ yìí ọ̀dọ̀ ẹni tí mo ti ń bọ̀ ẹni tó da jù ní ilé ẹ̀dá ni mo sọ pé èèyàn lè náà ṣètò báyìí mo fẹ́ pa á mi ìwà rí pa òun sì láǹfààní àti pa mí ó wá yọ̀ǹda mi à ah, ìlànà èèyàn rí mi. yes wa á fi igun dígun ni o ah, ó ṣàfihàn kò ràn àti ah, ẹ bàjẹ́ ah máa ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ ni no ajẹ́jà mi lórí oògùn nù ní ṣe kí ni èmi ní ó fọ lẹ́yìn ni à ah, ìkàníọ̀ ìkàníọ̀ lọ́jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ sí yẹn àgbọ̀dọ̀ ṣe títí kódà padà bá kọ́lẹ̀ kọ́ fún ẹ́skìs gbogbo bóyá bóyá bí ó ṣe ní tèkì ni bóyá kò mọ́mọ́ bóyá ó gbàgbé ni bóyá wọ́n jẹ́ ń bá ni bóyá kan bóyá kejì ni àmọ́ ara o ìbí ló dájú rẹ̀ ní o àrẹ́bí òṣì sallallahu alaihi wasallam àrẹ́bí òṣì pèsè tọ̀hún ìdìbò so wọ́n ní ìyá rẹ̀ ní ṣíọ́ wọn náà lọ báyà ẹ̀ salamu alaikum ẹ̀ má bínú ẹ̀ mo ní sọ ọkùnrin sọ mi sọ́rí àmọ́ mo ní láti sọ torí pé ìbí so ẹ̀yin náà ṣùgbọ́n ẹ̀ ẹ̀ wá máa lọ wí tí mo lè ṣe láì jìbẹ́ sí mo lè ṣe ẹ̀ wá lọ sílé nípadà ìyá sí ní padà ẹni tó tún ṣe díẹ̀ nìyẹn o tó ti pé tó tún ṣe yìí ti dá. alẹ́bi yóò sọ pápẹ́ mi wọ́n lẹ́yìn lẹ́ ń ṣe mí ẹ̀ lẹ́ ń bẹ́ ní ọ̀rọ̀ ni ẹ bá wọn kàn sí ẹ lọ tú nílẹ̀ ìdẹ́ ti bèrè ẹ tú nílẹ̀ àwọn olóṣèkò sí wàhálà àwọn aláwo yìí náà ni àwọn àfa ẹlẹ́bọ yìí náà ni àwọn afúnjẹ́làbí yìí náà ni àná ẹlẹ́mí tí ó jẹ ní ti ẹ̀lú wà ó ẹlẹ́mí kìí ṣe níbi kúfúrú àmọ́ yóò dé yóò wá fi ba òdìdí fámìlì yóò fi ba ìgbésí ayé ẹlẹ́mí jẹ. yes ok obìnrin kan èmi ti kọ́ ọgbọ́n kan ẹni tó súnmọ́ mi náà ha náà tó wá sí àlùkọ̀ wa òun náà tó wá sọ àbúrò ẹ̀ kìí ṣẹlẹ̀ sí o sì ń bẹ náà ìgbàsẹ̀ pé àwọn náà jókòó jẹ́ ní ọlọ́ ń bá kápẹ́ àfa àkíní kan ó wá ní ìyẹn náà ìbẹ̀lẹ̀ Amẹ́ríkà ó lówó lọ́wọ́ ní ló bá ní ló bá káwà lọ tàfi wà lọ sí ojú oṣù kan kàlámbíà kan ní wà send the voice message sí pé wàhálà tí ẹlẹ́wà yìí tẹ́lẹ̀ ẹ̀rọ wọn bí yìí ó yẹ ká wáyé wà láṣù yẹn ti ó yí pé ìfóònù fóònù ó ti pé àgbàrá ìgbà wà send the message pé mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá ìmọ̀ tẹ́lẹ̀ sí o ìmọ̀ bí yóò bá yín ní kíní ṣòro tẹ́ẹ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá lè bínú nǹkan náà ń pé mú pé ẹ náà ti lọ́kọ ó sì lọ́kọ nílé ilé ọkọ ló wà o ilé ọkọ lẹ́nu náà wà o pé mú pé tí n bá ní ní pẹ̀lú kò ṣẹ̀ṣẹ̀ wà yìí tí n bá dé lọ́wọ́ pé tá a bá fẹ́ra gbogbo tẹ́ ń wá yìí ọmọ tẹ́ ń wá yìí ẹ padà rí mo mo nígbà tí mo ṣe mo da kíní kan lẹ̀ ní tó náà ó fi ń rìn rẹ̀ pé ojú ọkọ̀ àbá mo ti tẹ́ òun tẹ́ àbá òun yẹpẹ̀ nígbà tí mo tẹ̀ tí mo wo tí mo rí mo wọ́n fi yé mi pé tàbá fẹ́ra wa pé ìgbésà yíyọ yóò dà á bí o tó pọ̀ fúnra wa kódà látara ní ẹ̀bùn tó pọ̀ owó yóò mọ̀ fọ́ sí lóǹkà yẹn kò mọ̀ pé ìyẹn ti ìyẹn àbá ìyẹn bí wọ́n bọ́ sí ìyẹn bí wọ́n kọlù ẹ̀ ní aṣáàgbọ́ rẹ́kọ̀dì yẹn kí ẹ̀ ń sọ lẹ́ni àbá ṣẹlẹ̀ fún wa rí bẹ́ẹ̀ ìbí náà ti ń wù náà kí ìbí náà láìkì ìyẹn náà wà ń gbọ̀ nítorí àmì ìbí náà láìkì yìí nǹkan mo láìkì yìí gan tí mo fi á ah, ẹni ọlọ́run tẹ jẹ́ yìí ọlọ́run ṣe tí mo fẹ́ dáhùn bọ́ ọkọ̀ mi ń kọ́ sọ́kọ̀ mi ní tí kò ní mọ̀ sí ààrẹ má wọlé ó ní bá ti máa ṣe tọkọ yóò fi mímọ̀ subhanallah sáfàánù kí àfáàní ẹ tẹ̀pẹ́ ìyàwó yàwó nílé tó ti ń gbélé ọkọ tó sì mọ́kọ rẹ̀ lóòótọ́ tí wọ́n sọ pé kí ni o kẹ́ ẹ̀dọ́gbọ́n kí ẹ dọ́gbọ́n sí subhanallah so àwọn ẹ̀rọ àwọn ni wọ́n rí náà ni ah, àwọn ni àwọn ah, fún àbá ẹni kan lọ́wọ́ ẹlẹ́bí àtàkì yóò ti tà sẹ́lẹ̀bí ẹlẹ́bí ìgbàyàwó yàwó látara àtàkì ó ti tà sí wọn ẹgbẹ́ tó dà kọ́dà kò lè rántí lé mọ́ ó ti yé so ẹni tó bá jẹ́ inú ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kókó rọ̀ mọ́ tó yúbọlé tó rọ̀ mọ́ lọ pápá kan akẹ́kẹ́ kíní kan tó bá kàn ní àwọn kí ẹ lọ bá fà kan lé ẹ̀yà ẹ̀dàkùn ẹ bá ń kọ̀ǹkan ẹ bá ń wù nǹkan ẹ bá ń ṣígbá ẹ bá ń ṣáájò mùsùlùmí yìí ṣe àwọn ájò káájò tẹ̀gbẹ́ kí ni tí ó tún yẹ bọ̀dá ní tí yẹn ti fi ṣe ọlọ ọlọ́mọ yẹn kẹ́yìn kú lé kẹ́yìn kú lórí nǹkan yìí àìmọye obìnrin tápà mi tí ó ní ìfẹ́ bá sún gẹ́rẹ́ mò ń bá sún gẹ́rẹ́ sójú ara mò ń bá sún gẹ́rẹ́ sójú ara ìní ìṣọ́kọ yín wá ah, ẹgbẹ́ ìkọkọ̀ mímọ́ o pé náà lè máa ń ṣe àkùsáàdì sí ẹ̀yàn kan àwọn sí ẹ̀yàn kan àbáyé ṣe ṣẹ̀dákùn sójú ara so ìgbọ́ọ̀lìkan oníṣẹ̀lẹ̀ ìgbọ́ọ̀lìkan oníṣẹ̀lẹ̀ kọlọ̀n kọlọ̀n kó má ṣàṣàánú wa kọlọ̀n má ṣe wá ní ẹlẹ́bọ má ṣe wá ní kèfèrí má ṣe wá ní adọ́rùnmùtọ́ abẹ́rùnmùwa lọ́hùn ìmánì wa jọ máa lékún sí ni o má jọ lékún sí o jọ máa lékún sí ni wá fi ìbáàdà wá ṣínú fún wa láti máa ṣe wá ṣínú fún wa láti máa ṣe wá gbà lọ wa ní ìjọsìn wá ṣe ìmáànì jẹ́ kó ìmáànì rẹ̀ lọ́kàn wa ọlọ́run àdánwò tí ó dé bá wa tí ó mú wa fi ìsìláàmù lẹ̀ tí ó mú wa fọ ọlọ́run lẹ̀ máa fi ìtàn ní ọlọ́mọdé òdì bá wa ọlọ́mọdé òdì bá wa allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك برحمتك يا ارحم الراحمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته